ẹ̀yin èèyàn lé lórí ọ̀pdẹ́ẹ̀tì ikú Mohbad la mú wá o a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé gbogbo ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ gbogbo ẹ̀ náà ni à ń gbé wá sí orí social media fún yín ẹ rántí wípé court tí wọ́n lọ ní seventh of uh, November tá a wà gbogbo update ẹ̀ la mú wá fún yín pẹ̀lú gbogbo nǹkan tí Wùmí sọ ní ilé ẹjọ́ bí adẹ̀ tún ṣe gbọ́ wọn ní Naira Marley ti yọ fọ́tò Mohbad kúrò lórí profile Facebook ẹ̀ o àti gbogbo social media ẹ̀ àwọn èèyàn dìde wọn ní kí ló dé tó yọ fọ́tò Mohbad kúrò bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn kan sọ pé nǹkan tó yẹ kó ṣe ló ṣe yẹn ṣe bóun ló ní péèjì ẹ̀ nǹkan tó bá wù ú ló lè ṣe bẹ́ẹ̀ dẹ̀ ni gbogbo nǹkan tí Wùmí sọ ní kóòtù ó sọ̀rọ̀ nípa bí naira marley bó ṣe búlì mohbad títí títí mohbad fi kú pẹ̀lú ìyà tó fi jẹ mohbad pẹ̀lú bí ó ṣe san owó kankan fún mohbad títí tó fi kú gbogbo ẹ̀ ni Wùmí sọ pátápátá ní ilé-ẹjọ́ bí a ṣe mọ̀ wípé Ọláwùmí Alọ́ba ni orúkọ ìyàwó mohbad adájọ́ dẹ̀ bẹ̀rẹ̀ sí béèrè oríṣiríṣi ọ̀rọ̀ ní ẹnu rẹ̀ ẹ̀yin náà dẹ̀ mọ̀ wípé gbogbo èèyàn ló fẹ́ gbọ́ ọ̀rọ̀ tí ìyàwó Mohbad fẹ́ sọ jáde wọ́n ní Wùmí ti dákẹ́ látijọ́ yìí kò sọ̀rọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ wípé òun ló mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sọ́kọ ẹ̀ kí ló dé tí ó sọ̀rọ̀ nípa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ àwọn èèyàn ní àwọn fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ó tún tẹ̀síwájú ó sọ̀rọ̀ nípa àṣírí tó wà láàrin bàbá ọkọ rẹ̀ àti ara rẹ̀ ó tẹ̀síwájú ó ní ọ̀rẹ́ tímọ́tímọ́ lòun àti bàbá ọkọ òun wípé àwọn múra àwọn gẹ́gẹ́ bí bàbá sọmọ ni pé bàbá ọkọ òun dẹ̀ máa ń wá sí ilé àwọn dáadáa tẹ́lẹ̀ ó ní àwọn nǹkan kan ló ṣẹlẹ̀ tó fi jẹ́ pé wọn kì í wá mọ́ bíi ti tẹ́lẹ̀ Wùmí tẹ̀síwájú wípé bàbá Mohbad máa ń gbé obìnrin wá sílé àwọn o ipe kì í ṣe ní kì í ṣe ẹ̀kíní kì í ṣe ẹ̀kẹta náà ti máa ń gbé obìnrin wá sílé àwọn ó ní kì í ṣe obìnrin tí wọ́n ń fẹ́ sílé o ó ní àwọn ọ̀rẹ́bìnrin wọn ni ó ní ó tún di ọjọ́ kan tó jẹ́ pé wọ́n gbé obìnrin wá sílé àwọn tán bá ìyá Mohbad ń bẹ tó jẹ́ pé ọ̀rọ̀ yẹn di wàhálà gan tó jẹ́ pé àwọn làwọn bá wọn parí ẹ̀ èèyàn lè kìí ṣe nǹkan kékeré o Wùmí tẹ̀síwájú wípé bàbá Mohbad rè pé òun lòún mọ̀ọ́mọ̀ pé ìyá Mohbad wà láti ká wọn ó lóun dẹ̀ kọ́ ó ní ọ̀rọ̀ yẹn kàn rí bẹ́ẹ̀ ni ó ní àtìgbà yẹn náà ti fi òun sínú tó jẹ́ pé wọ́n ṣe dáadáa sí òun mọ́ ó ní ìgbà tí òun tún bí ọmọ òun Liam ó ní ìgbà yẹn ni wàhálà tún bẹ̀rẹ̀ láàrin òun àti bàbá nítorí pé wọ́n béèrè ìkejì ọmọ ipe kò ń gbé wá òun ò gbé wá ó ní àtìgbà yẹn ni bàbá ti ń bínú sí òun o ó ní so nígbà tí ọkọ òun kú ó lóun ò pe bàbá Mohbad ó nítorí pé àwọn ò kí ń fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí ara àwọn mọ́ nígbà tí ọkọ òun kú ó nítorí ẹ̀ ló ń fi pe ìyá Mohbad àti àǹtí Mohbad bíi fámìlì wọn kan láti sọ nǹkan tó ṣẹlẹ̀ fún wọn wọ́n ní ìyá Mohbad ló wá pe bàbá Mohbad láti tú ọ̀fọ̀ ikú Mohbad fún bàbá rẹ̀ ẹ̀yin èèyàn lé ẹ̀ ti gbọ́ gbogbo nǹkan tí Wùmí sọ ní kóòtù kì dẹ̀ ń ṣe nǹkan tó sọ pátápátá nìyẹn a ti sọ àwọn nǹkan míì tó tún sọ fún yín lánàá lórí bí wọ́n ṣe lọ sí ibi eh, eré tí wọ́n lọ ṣe tí Mohbad lọ ṣe tí wọ́n fi fi nǹkan yá ní ọwọ́ tó fi ṣèṣe ó ní àtìgbà yẹn ni ọwọ́ yẹn ti wú wú wú táwọn fi délé ni ọwọ́ yẹn ti ń wú ó ní ó dẹ̀ ń jẹ̀rora ó ní so ó ní nǹkan tí òun mọ̀ nípa ọ̀rọ̀ ikú ọkọ òun nìyí ẹ̀yin èèyàn lé a ti sọ tẹ́lẹ̀ wípé a máa máa mú update wá fún yín lóòrèkóòrè a dẹ̀ ti sọ fún yín wípé wọ́n ti ní pé kí àwọn Naira Marley kí wọ́n lọ gba béèlì wọn wọ́n dẹ̀ ní kí wọ́n ní onídùúró tó jẹ́ pé wọ́n máa rí owó two two twenty million each nínú àkáǹtì wọn wọ́n dẹ̀ nìkan máa wá sí ọ̀dọ̀ ọlọ́pàá láti mọ̀ wípé wọn ò kúrò nílùú wọ́n dẹ̀ ti gba ìwé ìrìnnà wọn náà passport wọn wọ́n ti gbà sílẹ̀ gbogbo update náà la mú wá fún yín ẹ̀yin èèyàn lé tá a bá tún gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ a máa jẹ́ kẹ́ ẹ mọ̀ ẹ̀yin èèyàn lé oríṣiríṣi ọ̀rọ̀ ló ń ṣẹlẹ̀ o àwọn èèyàn kan tún ní wọ́n fẹ́ sùn bàbá Mohbad o wọ́n fẹ́ gbé bàbá Mohbad lọlé ẹjọ́ bó jẹ́ rọ́ ni bó jẹ́ òótọ́ àmọ́ ṣùgbọ́n tá a bá ti gbọ́ a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú gbogbo yín o etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di o owó tẹ fi ń tẹ subscribe like kò ní wọ ìkan ìsàlẹ̀ àpò justice for mohbad justice for mohbad justice for mohbad.